The customer, Olubiano, Olubiano, Olubiano. Yes, yes, yes. Yes, yeah. Yes. Give me only your five hundred. Four. Jẹ́ o jẹ́ o. Give me hundred and two hundred. Jẹ́ mo jẹ́ sá. Ẹ bẹ̀rẹ̀ kì í jẹ́ mo jẹ́. Ẹ bẹ̀rẹ̀ mi fọ́ ọgbọ́n ẹ̀ kọ́ jíjí lè lè fa lẹ́yìn lè lè lè fa. ọ̀sán bàbá náà fọwọ́ lọ. yẹ kù sí àgbẹ̀ ọ̀là bàbá yẹ kù sí àgbẹ̀ ọ̀yẹ́ kù gbẹ̀gẹ̀dẹ̀ tó kọ̀ náà bàbá bàbá bàbá lọ sí ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọ̀yẹ́ kù. tó bá ń bẹ̀wá nù ó bẹ̀wá nù ó ní bẹ̀wá nù. ẹgbẹ́ òkè gbọ́dọ̀. Uh, thousand. Money don't come. Money don't come. Money don't come. Money don't come. Put me on, hand. Let me see how you talk. Give a kiss. Yes, yes. Yeah, baby. Baby, baby. Yes, baby. Hey, this one. Hey. No, like this. Look, look. Like this. Like this. Make I test that move. Yeah, test it. Your number good, I will stop number. Good. Test the number. Test, test. Test. Test. Test. But as I say, get out of the hall. It's carrot and cabbage now. I'm not sure I will come. I need to maybe money for this one. No, we don't go like a quarter of the year. I'm a good number of a quarter of the year. The time of the time of the last year. The time of the year. The time of the year. The time of the year. And when this side, from here now, we get one of 1,000, 2,000, a bit from airport, 1,000 from from this side, and 1,000 from eh? Yes. See He didn't pass 5,000. What is it? They don't think I remember. All you have to do is, hey, look at this man. And they pay cow, the thing cost out for you. And they pay for the power. Big cow. Your own come from Adamawa. Yes, this one, where, where it come from? My brother, oh, you are Kogo now. Oh, are Kogo now lọ́wọ́nà kúkú lọ tí ó ní kálá dáná fún èyí ó yẹ kí lọ fún àwọn ìlànà. ọdún náírà ti yà mọ yìí ọdún náírà ti yà ìjìnlẹ̀ ọjà tí a lè rẹ̀ ayé àtàmà ó sì jí wọ́n kọ́ ọjọ́ àgọ́gọ́rọ̀ ṣé wọ́n pọ̀ wíjẹ́ fọ́ rẹ̀ ṣé wọ́n pọ̀ náà ni mo ẹ ẹ ka ne bẹ ba ẹ na ne suya wala ne wala wala ne ba ne ko suya te ka taa ne ko suya aw de ne mama apa apa test. How much you want Give me this now. I want back. Well, I got Tates, tates. No, just to know how the thing is This one, you always now. Just now, type of tea I want to respect. This one, for nowhere from. Now, see, I want to respect. This one, I want to respect. Yo para no acabar. Thank you. ọba nikoro dey look forward to jọ. wahala dey conductor jackie driver lay e dey owe am two fifty naira He never get something to jọ. and Ikoro, they look forward to job. Uh, ah. one a day, conductor Jackie driver late. He dey owe I'm 250 naira. He never get something to do. dey waka dey go ọba ní Road, they look forward to job. Uh, ah. get some. Hey! Taa, wọ́n ti wọ́n kí mi wá kó. Taa yẹ ta. Hey! Ndị Igbo ri Yoruba ka ahụ agụ agụ agụ enwere m anya na-ere ngala in fact I go dey begin to save cheap cheap any amount wey people dey save I go dey follow them dey save in fact come so I go get money go house today. I never get any one naira. When I come home, oh, I dey even say ten naira old o, oh, twenty naira oh.